ìfẹ́ dára eré ìfẹ́ ládùn eré ìfẹ́ dùn yín gbàṣẹ bọ́nbọ́n la ó fi bí eré ìfẹ́ dára eré ìfẹ́ ládùn eré ìfẹ́ dùn yín gbàṣẹ bọ́nbọ́n la ó fi bí. wọ́n <laughs> wá eré ìfẹ́ tó wò mí pátápátá eré ìfẹ́ ó ládùn ó dùn yín gbà orí ètò bàbá ètò náà lẹ̀ ṣì wà pẹ̀lú Ọláìdìdí ìfẹ́ kí ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí ìfẹ́ kó máa roll nínú ilé yín kó máa rotate wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn ìdílé aláyọ̀ wọn sì wà pẹ̀lú mi ẹ kú kalẹ̀ ẹ̀yin ìdílé aláyọ̀ mi. ẹ ṣeun ẹ kú ṣe. ẹ o abala eré ìfẹ́ náà ni mo bọ́ sí ṣùgbọ́n kí n tó lọ sídìí abala yẹn mo sọ ìtàn kékeré kan nígbà tí a bẹ̀rẹ̀ ètò yìí lé ní hmm, arákùnrin Adùnbárìn àti arákùnrin agbowórin àtìyàwó ẹ̀ Adùnbárìn bí wọ́n ṣe lọ bára wọn nídìí àṣemáṣe ìyàwó bá rẹ̀ nídìí àṣemáṣe níbi tó ti tẹ̀lé ìmọ̀ràn ọ̀rẹ́ níbi tí ọlọ́run lè ti ṣetán láti gbọ́ àdúrà ọkọ ẹ̀ òun náà tún ni ó tún wá ṣe rí bó ṣe rí yìí ẹ gbogbo ẹ̀yin ojú tẹ̀ ń wò mí pátápátá tírú ẹ̀ bá tún wá ṣẹlẹ̀ ẹni tó ti jìyà jìyà jìyà tó ń mú ṣẹ́ẹ̀kì hundred million lé lọ́wọ́ tó tún ti wá gbé ní condition nítorí ìrìn bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ tí ìyàwó ẹ̀ rìn ah ṣó bójú mu ẹ̀yin ìdílé aláyọ̀ mi màmí kí ni ẹ̀yin rí sí ìtàn kékeré tí mo sọ yẹn àti pé ẹ̀kọ́ wo lẹ fẹ́ bá mi fi bá àwọn èèyàn sọ̀rọ̀ nílé ní ìṣẹ́jú díẹ̀. ẹ ṣe olóòtú ṣe rí ìtàn kékeré tẹ ra sọ yẹn hmm. nǹkan tó lágbára ni hmm. ìyá kan gbàdúrà fún mi nígbà tí mo ṣe ìgbéyàwó hmm. ó ní mi ò ní pàdé àwọn olùkọ́ tí kì í gbowó nígbà tí àyẹ̀ ń sọ̀rọ̀ mo ní olùkọ́ ṣé gbogbo olùkọ́ tá a gbà ṣẹ́ ló máa ń gbowó hmm. bàwọn ilé wọn rẹ́dí àti kọ́ ẹ láì gbowó hmm. ṣùgbọ́n níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé o bá ti fi àṣírí ilé ẹ pamọ́ hmm. sínú ilé rẹ bí àwa ṣe wà yìí mi ò ní ní ọ̀rẹ́ kòríkòsùn ju ọkọ mi lọ bẹ́ẹ̀ dẹ́rùn dẹ̀ làwọn náà nìkan wá ṣe wá fẹ́ kọ́ mi pé kí n gbégbèsẹ̀ hmm. ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn délẹ́lẹ́kejì arákùnrin yẹn kò gbọ́dọ̀ ti torí pé owó hmm. kó wá yọ̀ǹda ìyàwó ẹ̀ hmm. fún ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ tó bá lè ti torí ẹ̀ tó yọ̀ǹda nítorí hundred million wọ́n ní owó òtó èèyàn mà owó òtó èèyàn ó lè jẹ́ àdánwò gan lọ́lọ́run fẹ́ fi ṣe fún ìdílé yìí oore tó bá dẹ̀ wá láti ọ̀dọ̀ ọlọ́run kì í ní kọ̀lọ̀fín nínú. kò ní kọ̀lọ̀fín torí bá wá láti ọ̀dọ̀ ọlọ́run kò ní ní attachment kò ní ní condition hmm. pé kó o yọ̀ǹda ìyàwó ẹ̀ hmm. nítorí pé èèyàn kan fẹ́ fún ẹ ní hundred million hmm. naira so ní ti tèmi o èmi àgbà níyànjú pé ó máa dùn yàn náà ṣùgbọ́n tó bá sì nífẹ̀ẹ́ ọmọbìnrin yẹn dáadáa tó dẹ̀ gbà á gbọ́ pé lóòótọ́ lóòótọ́ kò tí ì sí nǹkan kan láàárín òun àti bàbá olówó kó yọ̀ǹda owó fún bàbá olówó kó mú ìyàwó ẹ̀ kó máa lọ́lé láyọ̀ àti àlàáfíà ọlọ́run á ṣàṣepé iṣẹ́ ìnira yìí o. ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu màmá wa yìí wọ́n ní kò sí nǹkan tó dàbí ìfẹ́ ah! tí ọkùnrin bá sì nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ wọ́n ní kó fi o hundred million sílẹ̀ tí ẹ̀yin tẹ̀ ń dá sí tẹ̀ wá ń lé ṣé bẹ̀rẹ̀ ló ṣe rí lọ́dọ̀ tiyín bàbá wa kílẹ̀ yín rí sọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí. <laughs> Ah, ọ̀rọ̀ yìí jẹ́ kí n rántí ní gbogbo ìgbà tí mo bá ní àǹfààní gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe hmm. láti gba àwọn ọkùnrin níyànjú. níyànjú ó dà bẹ́ẹ̀. Ah, bí ènìyàn bá máa fẹ́ ìyàwó láti ilẹ̀ ló ti gbọ́dọ̀ kọ́kọ́ wò wípé kí ló lè ṣẹlẹ̀ láyé tí màá fi gba ìyàwó mi láyè láti fi mí lẹ̀ kó lọ hmm. bóyá ajá kókó kúrò lé hmm. kí ló lè fà á hmm. tàbí kí ni ìyàwó mi lè ṣe tí mi ò ní lè dáríjì ó máa ń fi gba àwọn ọkùnrin níyànjú and eh, bí a bá dẹ̀ wo ìtàn tí ẹ rọra sọ fún wa yìí ah, ẹ rí wípé ọmọbìnrin yẹn ohun tí mo rí bẹ́ẹ̀ ni wípé ohun tó lọ ṣe yẹn náà torí ìdílé yẹn ló ṣe lọ ṣe. bẹ́ẹ̀ni torí ìfẹ́ yẹn náà. mo mo mo farabalẹ̀ gbọ́ ìtàn yẹn mo fi ẹ̀mí bá yín lọ hmm. torí ìdílé yẹn ló ṣe lọ ṣe nǹkan tó ṣe àtúbọ̀ dà jẹ́ wípé torí ìdílé náà nígbà tí ọkọ dẹ̀ ti rí bó ṣe rí hmm. tí ọlọ́run dẹ̀ tiẹ̀ wá ṣe tí ah, arábìnrin àti bàbá olówó tí ní nǹkan kan ta ló tiẹ̀ mọ̀ bóyá àdánwò pàápàá nípa ló fẹ́ fọkọ o ti rírú ẹ̀rí dáadáa ohun tó kó tó bá ṣe kó fo yìí kó fi chẹ́ẹ̀kì lẹ̀ mú ìyàwó ẹ̀ máa lọ hmm. mo ti rírú ẹ̀rí jẹ́ pé irú bàbá lóhùn ìyàwó àwọn pé ah ọmọkùnrin fẹ́ràn ìyàwó ẹ̀ lóòótọ́ hmm. mi ò dẹ̀ ní fọwọ́ kan ìyàwó owó yìí náà mo yọ̀ǹda ẹ̀ fún yín hmm. mo ti rírí dáadáa. ẹ̀yin òde wa wò ó pé tí ọkùnrin yẹn wò ó pé ah, a nílò owó nínú ilé wọn á dẹ̀ ti ṣe nǹkan tó máa bẹ́ẹ̀ ṣe ẹ̀ẹ́dẹ̀ tó wà wò bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí mo ṣe sọ láti ìbẹ̀rẹ̀ ìtàn yìí ni mo ti fi ọkàn bá yín lọ mm-hmm. kò sí owó tó tó ìfẹ́. tó tó ìfẹ́. ẹ̀yin aláàlé ẹ ti rí àwọn ìdílé aláyọ̀ mi tí mo gbà lálejò lénìí ẹ sì ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ. So mo ti máa ń sọ pípé tẹ́yìn náà bá ní èròǹgbà kan tó yàtọ̀ sí nǹkan tó ti bá wa sọ yìí tàbí tó ń gbé yín lọ́kàn tẹ́yìn náà fẹ́ dá sí ọ̀rọ̀ tá à ń sọ ẹ tẹ àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi ẹ nígbà tá a bá ṣe tán ẹ gbọ́ àwọn ibi tẹ́ ti lè bá mi pàdé. mo ti bọ́ sí abala eré ìfẹ́ náà nìyẹn torí pé kò sí àsìkò rárá. <laughs> ẹ o bàbá wa ọ̀rọ̀ eré ìfẹ́ yìí ó máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tiyín àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ṣọwọ́ sí mi ní abala yìí ni pé wọ́n ní ká gbà pé ìyàwó yín ò sí nílé wọ́n ti lọ sí ìrìn àjò wọn ò sí nílé báyìí wọ́n ti lọ ìrìn àjò tó jọ mẹ́ta ẹ wá ń ṣe àárò wọn ẹ wá gbé fọ́tò wọn dání ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ aládìídùn sínú ẹ̀ ẹ̀ ń béèrè lọ́wọ́ fọ́tò yẹn pé à gbà wo lo máa tó padà dé àwọn wá ni wọ́n máa di fọ́tò fún wa náà lórí ètò lénìí ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn gbogbo ọ̀rọ̀ yìí àti àdídùn yìí àti orin aládùn tẹ́ ẹ máa kọ fún fọ́tò yẹn báyìí ẹ bá mi ṣe ní ìṣẹ́jú méjì péré eré ìfẹ́ tí wọ́n tẹ̀ jíṣẹ́ sí yín nìyẹn mm, eh. ẹ máa bá mi kọjú sí màmá wa torí àwọn náà wọ́n máa di fọ́tò yẹn lọ́wọ́ fọ́tò wọn náà ni. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Hmm ẹ tí a bá sì pẹ̀lú ara wa bóyá mo lọ rìn àjò àbọ̀ ló lọ sí rìn àjò mo máa rí wípé lákòókò yìí gan-an ni ìfẹ́ wa máa ń pọ̀ sí i. ẹ ẹ bẹ́ẹ̀ ṣe máa bá fọ́tò yẹn sọ ni ẹ máa bá wọn sọ bẹ́ẹ̀. àárò ah, rẹ dẹ̀ ń sọ mí o àbẹ̀kẹ́ mi níbo ló lọ ah, ó yẹ kó ti dé àárò hmm, hmm, hmm. rẹ ń sọ mo nífẹ̀ẹ́ rẹ o àwọn ah, nífẹ̀ẹ́ rẹ dàbí pé kò ti wà pẹ̀lú mi ló ṣe ń ṣe mí ṣùgbọ́n kí ni màá ṣe nígbà tó yẹ pé ibi tó ń lọ náà ṣe pàtàkì àjọmọ̀ wa ni àlọ́gbẹ̀dẹ̀ gbọ́dọ̀ lọ ṣùgbọ́n àrò rẹ̀ sọ mi àrò rẹ̀ sọ mi àrò rẹ̀ sọ mi àrò rẹ̀ sọ mi. ẹ fẹnu kó fọ́tò ní ìyẹn o ẹ bá tí wàá kọrin kékeré ìfẹ́ fún fọ́tò yẹn náà tẹ̀ ń wò lọ́nkán yẹn. Ah, olólùfẹ́ mi ọ̀wọ́n ìfẹ́ dára ìfẹ́ rẹwà ìfẹ́ ṣe pàtàkì ó ṣe kókó ìfẹ́ dára ìfẹ́ rẹwà ìfẹ́ ṣe pàtàkì ó ṣe kókó nítorí ọ̀rọ̀ ìfẹ́ yìí ló mọ Ọlọ́run fún wa lọ́mọ tó ní nítorí ọ̀rọ̀ ìfẹ́ yìí ló mọ Ọlọ́run fún wa lọ́mọ tó ní ìfẹ́ dára ìfẹ́ rẹwà o ìfẹ́ ṣe pàtàkì ó ṣe kókó ìfẹ́ dára ìfẹ́ rẹwà o ìfẹ́ ṣe pàtàkì ó ṣe kókó. ẹni wa fọ́tò yẹn mọ́ra. yeyeyeye ó dára yeyeye ó dára yeyeyeye <laughs> ìfẹ́ dára ìfẹ́ dùn o ẹ ṣe bá mi ẹ ti gba hundred hundred ni mo fún yín ẹ ò má mi eré ìfẹ́ tí wọ́n tẹ̀ jíṣẹ́ fẹ́yìn torí àsìkò mi ń sáré wọ́n ní ká gbà wípé inú ọkọ yín ò dùn lọ́wọ́ tí wọ́n wà yìí ẹ wá fẹ́ sọ̀rọ̀ dídùn ọ̀rọ̀ ìfẹ́ fún wọn ní ìṣẹ́jú kan kẹ wá tún bá mi dúpẹ́ lọ́wọ́ wọn fún ìtọ́jú tán ti ń tọ́jú yín láti ọjọ́ yìí kẹ bá mi ṣàdúrà fún wọn ní ìṣẹ́jú kan eré ìfẹ́ tí wọ́n tẹ̀ jíṣẹ́ sí yìí abala méjì ló pín sí o inú hmm. wọn ò dùn ẹ fẹ́ jẹ́ kí inú wọn dùn kẹ́ wá tún bá mi dúpẹ́ fún ìfẹ́ tí wọ́n ní sí yín tí wọ́n fi ń tọ́jú yín láti. ọba kí ló dé ṣé nǹkan tó dẹ̀ rọra ṣe lẹ́ẹ̀kan yẹn náà dẹ̀ eh, olówó orí ọkọ̀ fún mi àlẹ́ <laughs> nobody ó dà má bínú má bínú má bínú ṣó ti gbọ́ má bínú mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé bí wọ́n lè jìkà Hmm. tí ò jẹ́ káṣẹ mi ó yẹ hmm. ẹ́ ìwọ náà lo lówó orí ọkọ fún mi ta ló lè fẹ́ fún mi bí ò ṣe wọ̀ nìkan ò hmm. ṣe olówó orí mi ẹ́ àlẹ́nu bọ̀dù wá pẹ́ fún mi ìbí náà dẹ̀ pẹ́ fún ẹ lágbára ọlọ́run. Hey, dájọ́ ẹ bá mi wà wọ́n mọ́ra ẹ bá mi fún wọn ní <laughs> ẹ ṣe ẹ̀yà ara lé ó dá mi lójú pé ẹ ń bá eré ìfẹ́ yìí lọ. Ah! ó ga jù èmi gan dàbí kí n wà mọ́ ah, ẹ bá ń wọ́kọ̀ mi eh, ara mi gbẹ kan ẹ máa wọ́kọ̀ mi lọ sí tòsí kó sí àsìkò àsìkò wa ń sálọ ẹ ṣeun àdúpẹ́ nítorí pé a pè yín kí àwọn aráalé kó tún lè kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì lára yín wọ́n dẹ̀ ti kọ́ wọ́n kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ẹ o àwa fẹ́ kẹ́ wá sórí ètò bàbá ètò kẹsànwọ́ lọ àwọn iléeṣẹ́ Splendor Cakes wọ́n fi kéèkì kékeré ìránṣẹ́ kékeré bá wa gbé fún àwọn ọmọ tẹ́ ẹ bá délé. mami ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Splendor Cakes. iléeṣẹ́ Splendor Cake a dúpẹ́ lọ́wọ́ yín o iléeṣẹ́ yín ò ní jóná o owó yín á máa rò pé o gẹ́gẹ́ bí àkàrà òyìnbó mm. tó yẹ pé kò sẹ́ni tó ń fi àkàrà òyìnbó sẹ́nu mm. tí ń rojú mm. ilé ayé yín á máa ládùn o iléeṣẹ́ yín á máa gbòòrò láti ìlú ìlọsókè òkun ní orúkọ bàbá àti ti ọmọ. ẹ bá mi dúpẹ́ ní ọwọ́ iléeṣẹ́ Orísun tẹlifíṣàn pátápátá náà. iléeṣẹ́ Orísun tẹlifíṣàn òkè òkè lẹ ó máa lọ o ẹ ní wálẹ̀ lágbára ọlọ́run gbogbo ojú ló ń rògò òrùn mm. gbogbo ojú ló ń rògò òṣùpá níbikíbi tí òrùn bá ń dé tó ṣùpá bá ń dé náà tí wọ́n máa rògò iléeṣẹ́ yìí ní orúkọ ọlọ́run o. àmì ẹ ṣé ìdílé aláyọ̀ mi bá mi ṣe tí n bá tún pè yín sórí ètò bàbá ètò ṣe máa jẹ mi. Ah, gbogbo àtẹ bá ti pè wá ń bọ̀. mọ́mí nǹkan ẹ ah. mi lóhùn ẹ bá ṣáà ti <laughs> ẹ̀yẹ ṣáà gbàwá láàgọ́ àti ń bọ̀ nìyẹn. ó ní ká jẹ ẹran pẹ́ lẹ́nu ẹ yorùbá sọ pé ò fà ọ́ fún ìyẹn kọ́ ìyẹn ò jẹ́ ètò tèmi ó sì ń dùn mọ́ mi ó dàbí ká máa bá eré ìfẹ́ yìí ká máa bá lọ ẹ gbogbo ojú tó ń wò mí pátápátá níbi gbogbo tẹ ẹ ti ń wò mí orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ ayọ̀lúwa ṣeun ńlá fún mi mo ti ń dágbére lórí ètò lẹ́ni náà nìyẹn nọ́mbà mi tẹ́ ò máa pè mí sí zero seven zero three nine three eight three nine four one bí mo ti máa ń sọ ife kó àwọn ìpolówó ọjà yín wá fún mi kí n bá yín polówó ọjà yín kájé kó gbùgbà yín jẹ tẹ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ fẹ́ bá mi sọ tàbí tẹ fẹ́ bá a sọ nílé iṣẹ́ Orísun tẹlifíṣọ̀n pátápátá ẹ tẹ àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi ẹ̀ at Ọ̀nàbàjò Facebook Twitter and Instagram at Ọ̀nàbàjò Ọláwálé náà ni ẹ máa gbà yín lálejò máa dá yín lóhùn pátápátá mo ní ẹjọ́ máa sá lọ ojú aago sì ń sáré lọ bẹ́ẹ̀ mo sì ń sá tẹ̀lé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n tún fi ire pẹ̀lú ayọ̀ kí n fi pàdé yín láyọ̀ náà ni kí èmi pàápàá kí n wà báyìí.